aṣọ òbora nílẹ̀ jẹ́ yóò ní já yín lára àmì àṣẹmí náà ohun tó máa dé tó wọn ní ọ̀rẹ́ kò ní ṣẹlẹ̀ ẹ ti ṣètọ́jú yẹn ṣètọ́jú tó lọ lọ́dún tó bọ̀ á tún pọ̀ jù yín lọ ipò yín á ga ẹ wá ga sówó ẹ ga sọ́mọ ẹ ga sáyọ̀ ẹ ga sálàáfíà ṣe ráwọn létí kọ́ ẹ̀kọ́ ojoojúmọ́ ní stáyì oríṣiríṣi ẹ̀tù kan sáì tó tó àti mọ́tò náà ó ti rí bẹ́ẹ̀ ọmọ mi ẹ ṣe ẹkú ìnáwó náà ìtọ́wò ẹ̀yin fowó tì God bless you ẹ ṣe ẹ̀yin náà dàgbà. Now you have all. Thank you very much. 그래가지고 여기 민지야